الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته آه، أدبت ونوبا في قدامي وأسئلة أسكوي tí ó fún wa ní àǹfààní àti fún pàdé ní ẹ̀yà alágbàtà yìí àtọ̀rọ̀ ẹ̀kùnrin kí àti ìdẹ̀kùn ní sálà Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam àlékún ìkẹ́ ọlọ́run àti ìgbà rẹ̀ kí ọmọ bá òkú kan àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ ti di ọjọ́ gbẹ̀dà kìyàmá kí ọlọ́run kí ọmọ ta ìkàwé fún wa. lẹ́yìn àti ìdílé àti أو تتواجدين هذه هذه الأدب المفرد للإمام البخاري رحمه الله تعالى ní ìjókòó tí ó síwájú aka àdéhùn tí ó gbẹ̀yìn nínú báàbù sílẹ̀ kẹrọ́ọ̀hìn. أو بلغ باب فضل باب باب فضل صلة الرحم báàbù يوسي على ṣe ولكن بيكون ọlá tí ń bẹ fún حدثنا محمد بن عبيد الله قال حدثنا ابن ابي حازم عن العلاء عن ابيه عن ابي هريره قال اتى رجل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله وني أبو هريرة رضي الله تعالى عنه وأرضاه وصويته أراكني كواسي ورينانسي أورام صلى الله تعالى عليه وآله وسلم وصويته فقال يا رسول الله وني أراكني وصويته إلى يرانسي أورام إن لي قرابة أصلهم ويقطعون ìgbédájú èmi ní àwọn alásùnmákan asiluhum wa yaqta'un èmi a máa sokun ẹbí pọ̀ pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn a máa gé okun ẹbí pẹ̀lú mi ìyẹn ni pé opposite nǹkan tí mò ń ṣe fún wa mò ń bẹ̀ wọ́n wò wọn ò ní bẹ̀ ní wò. وأحسن إليهم ويسيئون إلي ولم يما سيدا داتيوا سبا أيدا إنوا بين سان بارافوني ويجهلون علي وأعلم عنهم wọ́n wá ti máa wá ìmọ̀kan lórí mi èmi a sì máa ṣe sùúrù tó lágbàá lórí wọn. àwọn olùmọ́ ní kí ni tó máa yẹ́jà lónà àléyà wọ́n ní wọ́n a máa ní lára wọ́n a sì máa wọ́n a sì máa bú wọ́n a máa pe àwọn gbólóhùn tí ò da wọ́n a máa fọ gbólóhùn tí ò da sí tòun ti pé ìsokùn ọbí pẹ̀lú wọn ń ṣe dáadáa sí wọn wọ́n fi àìda wọ́n fi ń san fún wọ́n a sì máa fi ara ní látàrí bíbú àti ìsọ àwọn gbólóhùn tí ò da sí kọ́lá lẹ́yìn kíá ni kẹ́ máa òṣìṣẹ́lá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam yẹn kí arákùnrin yìí ó ṣe gbogbo àwọn àlàyé yìí ní àgbékalẹ̀ ẹni tí ó ń wá sí àlá lóye nípa bí èèyàn ṣe ṣe tí èèyàn bá bá rẹ̀ nínú irú ìṣesí báyìí wọ́n lè ṣe ọlọ́run ọba sọlá máa sọ wípé lẹ́yìn káàmì káàmì àtàkó dájúdájú tí alámọ̀rí náà bá rí gẹ́gẹ́ bí òṣèlú yìí wọ́n ní káàmì náà tusifuhumul mal ó ní àdéhìyẹ bí ìgbà tó jẹ́ sí pé òun fún wọn ní eérú gbígbóná iná lòun fún wọn jẹ bí ìgbà tó ń fún wọn ní eérú gbígbóná jẹ ni ó ní wàlá yazalu ma'aka min Allahi zahirun alayhim kò ní yẹ kò ní gbò zahirun ay olùrànlọ́wọ́ kan látọ̀dọ̀ ọlọ́run tí ó máa ràn ọ́ lọ́wọ́ lórí wọn ma dumta ala lópin ìgbà tó bá wà lórí ìṣesí tí o ṣàlàyé yìí ìyẹn ni pé o ń sokun ẹbí pọ̀ pẹ̀lú wọn tó ń di pé wọn ò ṣe tán láti sokun ẹbí pọ̀ pẹ̀lú rẹ̀ o ò sì yé sokun ẹbí pọ̀ pẹ̀lú wọn o ń ṣe dáadáa sí wọn aburú ni wọ́n fi ń san fún ọ. yàtọ̀ sí yẹn wọ́n tó ń fara ní ọ látàrí pé wọ́n ń ṣe kíni wọn ò ní sọ̀rọ̀ tó dá sí ọ. wọ́n ní gbogbo ẹnikẹ́ni tí ó bá bára rẹ̀ ní irú ìṣesí yìí tí ó sì yé ṣe bẹ́ẹ̀ ipò rẹ̀ sí ipò àwọn tó ń ṣe dáadáa sí wọn yẹn tó so pẹ̀lú wọ̀ pẹ̀lú wọn yẹn gẹ́gẹ́ bí ẹni tí yóò dìgbà tí ń fún wọn ní eérú gbígbóná jẹ àwọn ìwọ́n ní kí nìkan máa kí á nà máa tòṣe fóhùn àlùmáì wọ́n ní dáadáa tó ń ṣe sí wọn yẹn ẹni pé sísọ pẹ̀lú púpọ̀ tó ń sọ pẹ̀lú wọn yẹn àti dáadáa tó ń ṣe fún wa tí wọ́n ń fa burú sàn yìí àtàìmọ̀kan ìwà ìmọ̀kan tí wọ́n ń wù sí ọ tó ń ṣe sùúrù nípa rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí gbogbo àwọn ìròyìn dáadáa tiẹ̀ tó fi ń pàdé ìròyìn aburú tiwọn bí ìgbà tó ń fún wọn ló ń jẹ ẹ̀jẹ̀ ní ṣùgbọ́n oúnjẹ náà wọ́n fi wé eérú tó gbóná wọ́n ní kíló bàtí torí pé ẹni tí ń ṣe dáadáa tíyàn tíyàn ń fa burú san fún dáadáa tó ṣe fún yìí gbogbo bàtí bá fẹ́ já nǹkan dáadáa yóò máa kóró lẹ́nu yẹn torí pé ẹ̀rí ọkàn yìí ò ní yẹ gbádùn àǹfààní dáadáa tó tọ̀hún ṣe fún yìí torí bẹ́ẹ̀ ní àǹfààní ẹ̀ lẹ́tọ̀ọ́ sí. Al-Imam an ó ní nítorí pé wọ́n ní kọ́bà tó burú bẹ́ẹ̀ ni pé dáadáa tí tó ń fi fún wọn yìí àjẹ́ pé haramu ni fún ó jẹ́ àǹfààní dáadáa náà. sọ̀rọ̀ ẹni tí ó ṣe dáadáa sí yẹn ó mọ̀ pé yẹn ń ṣe aburú sóhun àbí òmà dáadáa tó ṣe sí yẹn tó sì jẹ́ sí pé aburú lè fi ń san fún gbogbo ìgbà tí yẹn bá fẹ́ jẹ àǹfààní dáadáa yẹn tó bá jẹ́ pípé ẹ̀ka lọ́sẹ̀ làǹfààní bá da ẹni ipò kẹ́yìn yóò mọ̀ ẹni pé ẹni yìí ìṣe déédéé fẹ́ yìí ìwà jọ sẹ́ni tí ó ṣokùnfà dáadáa ti ń bá mi yìí nítorí pé dáadáa yìí aburú ni mo fi ń san fún ó wá dàbí ìgbà tí èèyàn wá fún yẹn lóúnjẹ tó jẹ́ pé oúnjẹ tí èèyàn fún yẹn bí ìgbà tó jẹ́ pé eérú tó gbóná iná ni onítọ̀hún ṣe kí ni kí ló ń jẹ eléyìí àdéhùn yìí ń fi ọlá tí ń bẹ fún sísokùn ẹbí pọ̀ ó fi hàn wá dípò pé ọlọ́run ó yan olùrànlọ́wọ́ tí yàn lórí bẹ́ẹ̀ pàápàá jù lọ ẹni tó wà nínú ìṣesí ṣe pé ẹ mọ́sọ́kùn ẹ ẹ dáa èyí tó wà máa ka iye ìpàdé ẹbí pè wọn ṣe lágbájá èmi ni mo kú máa ń pèsè púpè mi. kì í sàti pé ń bọ̀ mi ṣètọ́nà ọmọ ìdílé ju nọ́mbà rẹ̀ ṣe ń bọ̀ mi ṣe ń fún ọdún jẹjẹ kúkú dìlé ju nọ́mbà tí ó dà ìròrí kó fẹ́ pé fún ọ̀sẹ̀ ìfini máa wá sí pé wọ́n tẹ̀ ń pàtàkì ìdílé kékeré àti kí n pè nígbà tó bá kúkú ti ṣe ni tó bá ti dìlé ju nọ́mbà rẹ̀. wọ́n túmọ̀ sí pé kìí ṣe ózúrù ni kìí ṣe ẹ́sìtìlì ni kẹ́ẹ̀dẹ̀ kí èèyàn máa sokùn ẹbí pọ̀ pẹ̀lú ẹni tí ó ní ẹ̀tọ́ ìsokùn ẹbí pọ̀ pẹ̀lú ẹ̀ pẹ̀lú ẹ̀rí pé òun náà ṣe kí ni òun náà sokùn ẹbí pọ̀ pẹ̀lú ẹni pé ẹni tí ò sokùn ẹbí pọ̀ pẹ̀lú rẹ ṣẹ̀rí àìṣe kú òfin ọ̀gbìn tí wọ́n máa tuntun tí wọ́n máa sokùn ẹbí pọ̀ pẹ̀lú ẹ̀. ó dà nígbà tó wọn tó kan ẹbí yẹn pọ̀ tọ́nà ó ti di pàṣẹ èyí ti tí wọn náà fi bẹ̀rẹ̀ èyí ti tí wọn náà yóò gbà. àgbọn kan náà yóò bá ti jẹ jẹ yóò ti jẹ tuntun. wọ́n ní حدثنا إسماعيل ابن أبي أويس قال حدثني أخي عن سليمان بن بلال عن محمد بن أبي عتيق عن ابن شهاب عن أبي سلمة عن عبد الرحمن أن أبا الرداد الليثي أخبره عن عبد الرحمن بن عوف بأن أبو الرداد الليثي أف آه، عبد الرحمن نيروي ويقي عبد الرحمن بن عوف أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إذا عبد الرحمن بن عوف نيروي ويقي وقوتي وسلم محمد صلى الله عليه وسلم كما قال الله عز وجل إليه eléyìí ni wọ́n pè ní alhadith al-qudusi nti ọlọ́run ọba wí tó ṣe wá ayé rẹ̀ fàdé muhammad sallam tó sì yàtọ̀ sí quran ó ní òṣìṣẹ́ ọlọ́run ọba sọ wípé ọlọ́run ọba ọba àlejò ọlá sọ wípé ana rahman èmi ni arrahman <clears throat> ọba oníkẹ kíkẹ rẹ̀. tó rọ kiri ká gbogbo nǹkan. wọ́n ní orúkọ ọlọ́run ọba àti ìròyìn rẹ̀ ti ń bẹ nínú ìkẹ́ ar wọ́n ní kẹ́kàn ni tó kárí gbogbo nǹkan pátá àti èèyàn ni o àti ẹranko ni o àti mùsùlùmí ni o àti kèfèrí ni o gbogbo ó wá ń fi orúkọ yóò fi ń pera rẹ̀ ó ní èmi ni arrahman wa ana khalaqtu rahim èmi arrahman yìí náà ni mo ṣe ẹ̀dá ohun tí a ń pè ní okùn ẹbí wọ́n ní wẹ́sítẹ́kọ́pù lẹ́hà wọ́n nígbà tí mo ṣe ẹ̀dá okùn ẹbí wọ́n ní mo wá yọ fún un okùn ẹbí náà mo yọ orúkọ fún látara orúkọ mi látara rahma masaru arrahman yìí ìpìlẹ̀ rẹ̀ náà ni rahma àti arrahman àti arrahim ọlọ́wọ́n bá wá ní ẹ̀dá tí mo dá èdè ṣe kan rí nínú orúkọ mi ni mo ti yọ mọ̀ ìyẹn ni pé ká lè mọ bí okùn ẹbí bó ṣe ṣe jìnnì bó ṣe pàtàkì famani wọ́sọ́lá wọ́sọ̀tùkù gbogbo ẹnikẹ́ni tó bá wá so okùn ẹbí yìí pọ̀ wọ́sọ̀tùkù màá so ẹni tó ń pọ̀ mọ́ ìkẹ́ mi torí pé látara àkẹ́ mi ni mo ti yọ orúkọ fún wọ́mọ̀nì wọ́mọ̀nì pàtó àhà bàtẹ́tùkù gbogbo ẹni tó bá sì di okùn ẹbí náà àwọn olùmọ̀ni wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé kọ̀tọ́ àtúkù kọ̀tọ́ àtú àyìnbó rahman. wọ́n ní ọlọ́run ọmọ gé ìkẹ́kọ̀ọ́ láyé ń jọ ìgbé eléyìí ní ti àtẹ̀rìbù àtẹ̀rìbù ló wà ní ìṣèwà ló ṣe kòkòrò láti máa ṣe okùn ẹbí pọ̀ nítorí pé a máa ṣokùnfà kí ọba kó ọba kó kẹ́yìn a máa ṣokùnfà kí ọba kí ó ṣe tẹ̀wálé alámọ̀rí yẹn jẹ́ pípé ẹlòmíì ẹ̀ní rí ẹ̀ní rí ní kẹfíwùrù sọ̀dá kẹfíwùrù síyá ẹ̀ní mama ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù nẹ́fìlà ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ nẹ́fìlà ọ̀pọ̀lọpọ̀ sàárà àdìsí ó lè mọ́ wà nípò ẹni tó lè sọ̀pọ̀lọpọ̀ sàárà àdìsí ó lè mọ́ wà nípò ẹni tó lè gbọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ bóyá nítorí pé ó ní ìlà tí ò ní jẹ́ péré gbọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ lápẹ̀jú rẹ̀ ó lè mọ́ wà ní ẹni tí ó máa sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀run tí bẹ́ẹ̀ lòmíì nínú ìṣesí tọ́lọ̀ ń dá mẹ́lòmíì òun náà ní wípé àsìkò ìrun ọ̀nà yẹn nìkan ló láǹfààní bẹ́ẹ̀ torí nítorí ọ̀fẹ́ torí pé haramu ni kéèyàn àbándàn ìdójú ọ̀nà yẹn lórí rẹ̀ kó lọ́mọ yẹn náfìlà láti fi èyí tí wọ́n fi ọ́ sọ́ọ̀bì kan wọ́n fi ọ́ sọ́ọ̀bì kan bó tilẹ̀ wù kí n kí wọ́n fi ọ́ sọ́ yẹn kó kó kó wọ́n tó kó pàtàkì tó ó kírun èwo ọ̀nà yẹn ṣùgbọ́n tó láǹfààní àti kí irun nákìlá ò láǹfààní àti kí irun nákìlá torí pé ọ̀ràn yẹn kan bẹ lórí rẹ nákìlá ẹni kankan gbé fún ọ lọ́rùn ìṣìyàrì ẹtí ìwà bá rẹ yẹn nífẹ̀ẹ́ tí ò láǹfààní àti yẹn nákìlá látòkù yẹn kò láǹfààní nákìlá yẹn kò láǹfààní nákìlá rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíì yẹn rí bẹ́ẹ̀ ṣùgbọ́n alámọ̀rí yóò máa yà yín lẹ́nu alámọ̀rí yóò máa yà yín lẹ́nu níbi ọlọ́run bó ṣe ọlọ́run bó ṣe rọ lọ́rọ̀ ó lè jẹ́ sí pé tọ́lọ́run bá fi rọ lọ́rùn tó bá ti gba sárárì yóò lọ ra nìkan tàbí five hundred ó lè jẹ́ sí pé gan kò rí ìran débi pé ó lè lóde nìkan kà yóò sì mọ wẹ́n tó bá lóde nìkan kà káàkiri lórí kó fẹ́ pé babalágbájá ó fẹ́ pé ó fẹ́ pé làkàfẹ́dẹ̀ ó fẹ́ gbogbo làlájì àwọn àwọn ọmọ ńkọ́ ìyàwó ńkọ́ ọmọ ńkọ́ àwọn ọmọ mi kọ́ yóò pẹ́ àbúrò yóò pẹ́ kan yóò pẹ́ bí yóò pẹ́ ara ẹ wàá rí bí ọ̀rọ̀ wọn bó ti rọ̀ lọ́rọ̀ nítorí pé ó ní sílà pẹ̀lú kíni pẹ̀lú ráhùn ó ní sílà pẹ̀lú kíni pẹ̀lú ráhùn ó ní connection pẹ̀lú ráhùn ọ̀rọ̀ látàrí pé ó ń sokùn ẹ̀mí pọ̀ wọ́n ní حدثنا موسى بن إسماعيل قال حدثني أبو عوانة عن عثمان بن المغيرة عن أبي العنبك قال دخلت على عبد الله بن عمرو في الوقت يا أرضا له في الطائف فقال وني أبو العنبك ولو وليت آه، عبد الله بن عمرو ني آية kan tí wọ́n pè ní كان في ní آه، عبد الله بن عمرو ni ní tọ́ì fàkọ́ọ̀lá wọn ni abdullahi wa ma'amuru wa sọ ike atọ́ fàlẹ́nà nàbíyú sallallahu alaihi wa sallam isbi'ahu fàkọ́ orí sallam muhammad sallallahu alaihi wa sallam ó na ìka rẹ̀ àbáta wọn lùmọ́ ní wọn ni wọ́n ká ìka rẹ̀ nínú àmì ìṣẹ́rọ̀ nínú àbá máa ṣe láti fi pe àkíyèsí àwọn tí ó ń ṣe kíni àwọn tí ó ń bá sọ̀rọ̀ ó wá sọ wípé arọ́hìmù ṣùjùnẹ́tùn mìíràn rahman arọ́hìmù ṣùjùnẹ́tùn mìíràn rahman ike okùn ẹbí bẹ́ẹ̀ rí yẹn àwọn olùmọ́ni ṣùjùnẹ́ òun náà ni òun ni al'uruq root nínú wọn ń pè ní yorùbá ntí ntó mú kí dúró òun ni kí ni gbòǹgbò. ولشبكة شجنة شبكة من الرحمن ولرحم أتي الرحمة أتي ورقه أو تي الرحمن ọlọ́run fúnra rẹ̀ ti ń di orúkọ náà àti rọ́hìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí rúùtù igi bó ṣe máa ń wọnú ara wọn tí ó ṣe ilẹ̀ múyù wọ́n gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ni rọ́hìn okùn ẹbí bẹ́ẹ̀ náà ló ṣe wọ òun àti arahman wọ́n ṣe wọnú ara wọn. gẹ́gẹ́ àdìdì àdìdì nígbà tí òjijì ọlọ́run bá fi ń tú tó síwájú ní ana abdulrahman ìgbé mi ní abdulrahman mo wá dá rahim mo wá fún un lóko láti inú rahman wọn ni man ha yasilu gbogbo ẹnikẹ́ni tó bá sokun ẹbí náà pọ̀ ṣe yóò so sokun ẹbí pọ̀ kí ah, kí rahman kíkì kó má kó má wà tẹ̀lé wọn yàtọ̀rọ̀ ha yàtọ̀rọ̀ gbogbo ẹ̀yẹ́ni tó bá ti di arahman ọlọ́run ọba ọba oníkẹ́ ìjẹ́ rẹ̀ gbáyìí yóò ṣe kéde yóò gé eré tó àwọn náà dànù lẹ́hà lìsánù tọ́lùkùn yóò nà ìfẹ́yàmù wọ́n ní okùn ẹbí yìí wọ́n ní tó bá ti dọ̀gbìn dànù ìfẹ́yàmù ó ní ahọ́n tí ò ní jánu ó sì ní àlàyé tó yé yékéyéké tó bá dijọ́ gbẹdà kẹyàmà tó bá dijọ́ gbẹdà àdéhìí kan sẹ́yìn sani tó bá dijọ́ gbẹdà kẹyàmà yíké arahim yóò dìde yóò àmà bọ́ ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run fún tí a ń pè ní okùn ẹbí yóò fún láǹfààní náà àdéhìí dàgbà kẹ́yìn wọn ni nígbà tọ́lọ́ wọn bá ti tọ́lọ́ wọn bá da okùn ẹbí ọlọ́run fún láǹfààní olùsáájì rẹ olùwáàbò rẹ ọlọ́run ọba wa ni ṣé kò ní wù ọ́ kó jẹ́ kí gbogbo ẹnikẹ́ni tó bá so ìwọ ọkùnrin ẹbí tó so ọ́ pọ̀ kémi náà so mọ́ kẹ́ẹ̀mí àti gbogbo ẹnikẹ́ni tó bá gé okùn ẹbí náà kémi náà gé kúrò nínú kẹ́ẹ̀mí eléyìí àdéhùn tí ọlọ́run ọba ti fún ọkùnrin ẹbí nìyẹn àdéhùn yìí lọ́lọ́run bá ti fi yìn lọ́lọ́run bá ti fi nítorí náà tó bá ti yọ̀ mí di àtẹ̀yàrá yóò ní ahọ́n tọ́lẹ̀ ẹ àhán tí sọ́jọ́ gbígbé ìrìn ọ̀rọ̀ ọ̀rọ̀ ahọ́nà yóò jágìrì zẹ́lẹ̀ àgbékalẹ̀ rẹ̀ yóò mú làákà ìdarí ìyẹn ni pé yóò dúró èyí ti àwọn tí wọ́n ṣe kẹ́lẹ̀ àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n já okùn ẹbí yàn nígbà tí wọ́n wà ní ayé wọ́n ní حدثنا إسماعيل قال حدثنا سليمان عن معاوية ابن أبي مزرد عن يزيد بن رومان عن عروة بن الزبير عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال الرحم شجنة من الله من وصلها وصله الله ومن قطعها قطعه الله إيه جو إيه جو جدي رحمه إيه شجنة أي شبكة من الله شجنة ثانية في أوروبا في أوروبا لغاية man wasalaha gbogbo ẹnikẹ́ni tó bá so pọ̀ ọlọ́run ọbọ̀ sun ẹni tó ń mọ kẹrẹ ẹni tó bá gé ọlọ́run ọbọ̀ ja ẹni tó ń kò lára ìkẹrẹ. báàbù sílẹ̀kùn rọ́hìnì tàbílù fìlì ọmọ báàbù ni ó ń ṣe àlàyé wípé sísokùn ẹbí pọ̀ a máa ṣokùnfà kéèyàn pẹ́ láyé a máa fi kún ọjọ́ orí èèyàn àwọn olùmọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lábẹ́ báwo ni yóò ṣe fi kún ọjọ́ orí èèyàn wọ́n ní èèmọ̀ kọjá sí pé a ó fi kún ọjọ́ orí náà àpéyàkàtàn wọ́n ní nínú èyí tó jẹ́ ìmọ̀ alimalekun muwakal màláíkà tí ọlọ́run ọba fún ní tàwùkìlù kó gbẹ̀mí yóò jẹ́ yóò wà nínú ntọ́lọ́run ọba fi màá wípé ẹni yìí lágbájá tó bá so okùn ẹbí pọ̀ yóò lò seventy years láyé tí o bá so okùn ẹbí pọ̀ yóò lò sixty years látòjú rẹ̀. lọ́nà tí mọ́lẹ́kùnrin wa máa observe ní wípé èwo ni ó ṣe kiri èwo ni ó ṣe èwo ni ẹ̀dá yẹn ó ṣe nínú méjèèjì. ṣùgbọ́n ti dájú nínú mọ́ ọlọ́run èyí tí ẹ̀dá náà ṣe kí ni èyí tẹ́dá náà ṣe. wọ́n ní ó sì ṣe é ṣe tó jẹ́ pípé sí ikú ọjọ́ orí rẹ̀ dáàbì kan kì í ṣe pé òǹkà láàbì kan ibi ẹ̀ fífi ìlọ̀yẹ̀ gbọ́dọ̀ tẹ́lẹ̀ àwa fi twenty kan àbá fi ten kan àbá fi thirty kan wọ́n ní ó lè má jẹ bẹ́ẹ̀ ó lè jẹ́ sí pé a ti kún ọjọ́ orí rẹ̀ látàrí pé ọlọ́wọ́n bó fi àlùbáríkà sínú ìsẹ̀mí ẹ̀ ń bẹ́ẹ̀ náà àwọn ẹ̀dọ́ ọlọ́run tó jẹ́ pípé ìsẹ̀mí wọn tabafẹ́ wí rẹ̀ ó wọ́ọ̀dì ẹgbẹẹgbẹ̀rún ìsẹ̀mí àwọn ẹ̀dá mi ẹ̀rì kò nílò ju forty years lọ láyé ṣùgbọ́n forty years ni forty years ni lẹ́yìn fifty thousand years wọn ò sì ní yé sàdúrà fún àwọn tí wọn ò rí wọn ò bá kàdé rí wọn ò sì ní sọ pé rahimahullahu ta'ala rahimahullahu ta'ala hundred of years náà sọ pé rahimahullahu ta'ala wọn a máa jogún títọrọ kẹfún jíròyìn bàjẹ́ bíi generation after generation wọ́n máa jogún títọrọ kẹfún tí wọ́n wá wá sí kíni yìí gan ẹkẹ̀jẹ́ á wo ìtàn rẹ̀ ẹ wà ní pé wọ́n ní forty one years ló lò láyé forty two years ló lò láyé. ìgbà míì nínú àwọn ẹni eré tẹ bá wo àwọn tíra ní ẹ̀rí tíra ní ọ̀kẹ́ nínú àwọn irú irú Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala Majmu' al-Fatawa nìkan ẹyọ kan ẹyọ kan nínú àwọn tíra ní kò dín ní twenty five bonus. bẹ́ẹ̀ àwọn ìtọ̀ ìjú òní jókòó sẹ́mi pé kì í ṣe kì í ṣe tàn ìmọ̀ ìmọ̀ tẹ̀sán pé tíyẹn bá fẹ́ tíyẹn bá fẹ́ kọ̀ nǹkan irú ọ̀rọ̀ tá à ń sọ yìí nìyí àwọn nǹkan náà lè ṣe á èyí ó sọ tẹ̀jẹ́ wúzẹ̀ nítorí bọ́ọ̀rọ̀ ṣùgbọ́n tó bá kan ká kọ́ ọ́ gbogbo gbólóhùn la gbogbo kẹ́límọ̀ kọ̀ọ̀kan láàbẹ̀ kó dájú pé a ní kí ni mú àmì rẹ̀ fẹ́ bí. bí ìwà fẹ́ kọ síra ó yàtọ̀ sí kí ìyànfẹ́ ti kíni kí ìyànfẹ́ sọ̀rọ̀ ẹ̀kún ọmọ ọmọ ní tó bá wu ọlọ́run àpò pọ̀ fẹ́ lómi tó bá wu ọlọ́run ẹlòmí àfun ní àfun ní nǹkan kíkọ. bẹ́ẹ̀ ló ní bá kọ nǹkan tẹ́ wá bẹ̀rẹ̀ kíkà lókùn ẹ ara yóò ní balẹ̀ ó dìgbà tẹ bá kárí parí bíi sẹ́yìn ohun ẹ̀bùn fi ẹ̀ ẹlòmíì ọ̀rọ̀ yẹn ẹlòmíì tó bá kọ́ nkẹ́kẹ́ láti ta láì méjì mẹ́ta báyìí kí ni wí kí ló fẹ́ wí kan. bẹ́ẹ̀ sì lẹni tí ó kọ́ nǹkan tí ẹbẹ̀rẹ̀ kí kàtẹ́ ẹ̀ lè gbé kalẹ̀ yẹn tí wọ́n á gbé ní microphone tó bá tọ̀rọ̀ láàrin ìṣẹ́jú márùn-ún gbogbo yẹn sùn bí wọ́n ti bá débi pé àwọn tẹ́límà ti ń sọ ní ògùn oorun ní fún sí bíbí gẹ́gẹ́ lẹ́gẹ̀ òun náà sì ní bìí sí ènìyàn tí wọ́n ti pé ọlọ́run fún un ní gègé ẹlòmíì àásán lọ́rọ̀rùn ẹlòmíì tó wá wo ọlọ́run ló ti kọ́ ní gègé kan ẹ wá wo twenty five bonus ọ̀kan ẹyọ ọ̀kan nínú àwọn àti ẹyọ ọ̀kan ọdún mélòó ló fi kọ́ ọdún mélòó ló fi kọ́. ẹ wà á gbé ọlọ́run ti àlùbáríkà sí ní sẹ̀mí náà ṣéèkì afar nítòsí wa ń bì ṣéèkì afar ti ta rí tá a mà. ọdún mélòó ló lù rẹ kò tún forty five years láyé kò tún forty five years. mílíọ̀nù kan fi ẹ́ sí ìjọ́nà ọmú ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ online gbogbo ibi ìwà bá rí kó sọ pé alhamdulillah Sheikh Jafar nígbà tí Sheikh Jafar parí Jami'a Islamiyya ní Madina faculty tí Sheikh Jafar ti ṣe degree kò sí ma oyin ṣe masters ní faculty yẹn kò rú kò sí postgraduate study ní faculty torí náà wọ́n para wálé. àwọn tí wọ́n wá jọ lọ jẹ́ríà táwọn ṣe táwọn ka pọ́ọ̀tì ní kìí kó torí pé kéde àbọ̀rọ̀ wọ́ọ̀dì kó ṣe máa gbà kó ṣe bí èyí rí làwọn ṣùgbọ́n torí pé tí n tó kà yẹn kò sí kiri kò sí postgraduate níbẹ̀ kò sí masters níbẹ̀. àwọn tí wọ́n wá ka courses míì táwọn dúró táwọn ṣe tí wọ́n ṣe masters tí wọ́n ṣe phd sàn pé irú àsìkò tí ṣèjábọ̀ ń padà ọ̀bọ̀ wà nàìjíríà fáínálì táwọn tí wọ́n jọ lọ́ńsìn padà lọ tẹ̀síwájú ní ẹ̀kọ́ yóò wú yàn pé ah bí ìṣẹ̀lẹ̀ pípé yìí náà padà pẹ̀lú wọn kí mi náà lọ tẹ̀síwájú. wọ́n ní kí wọ́n bá tí gàdá àwọn ẹni pé ìwọ́n máa ti bẹ́ẹ̀ lọ ìwà wo àsìkò táwọn yẹn fi ń ṣe ọdún mẹ́jọ mẹ́sàn-án bíi mẹ́wàá tí àwọn lò táwọn fi ń ṣe mástà wọn sheikh jafar ní west africa kò síbi tó àgbèrè rí kò wá pẹ́ táwọn yẹn dé lọ́rọ̀ ń pè lọ sọ́dọ̀. ọlọ́run wá fi àlùbáríkà sí. ìjó sí yẹn débi pé àwọn tí wọ́n wá lọ tí wọ́n dé òun ní tó dìde. báyìí a ti ní kéjì tó tẹ̀lé náà. ẹni tí ò bá mọ̀ ẹni tí ò bá gbọ́rọ̀ yìí kú rẹ̀ náà yóò sì máa rò pé ń yóò rò pé ń tẹ̀lé. àti àwọn orílẹ̀-èdè míì tí wọ́n ti ń fi tẹ̀síìrì rẹ̀ yìí lójoojúmọ́ ni lọ́jọ́ ọ̀sẹ̀ ni ẹ̀kan lọ́sẹ̀ ni ẹ̀mejì lọ́sẹ̀ ni yàtọ̀ sáwọn ilé tẹlifíṣàn tí ó ti ń fi tẹ̀síìrì rẹ̀ yìí àwọn màhàbọ́rọ̀ tiẹ̀ ayé social media ẹ wo àwọn màkọ́ọ̀bẹ̀ táwọn èèyàn ṣe hídímá fún àwọn iṣẹ́ tí àfáà yẹn ṣe. tó ṣe nǹkan àǹfààní jọ̀ ńlá jẹ́ nígbà tó bá dà tó ṣe ìdíni níbi ìfẹ́ nítorí ọlọ́run fi àlùbáríkà dídé ní forty something forty something years. tòfíìkì látọ̀dọ̀ ọlọ́run tòfíìkì látọ̀dọ̀ ọlọ́run wọ́n ní. fífi kún ojú yíyàn àbí lílọ ìyapa rẹ̀ lára gẹ́gẹ́ bí lẹ́kùtù hadithi tiwa wọ́n ní حديث يقول حدثنا عبد الله بن صالح قال حدثنا الليث قال حدثنا عقيل عن ابن شهاب قال اخبرني انس بن مالك بأنس بن مالك فنير يريد أن رسول الله صلى الله عليه وسلم قال يقول سيدنا محمد صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ kí wọ́n fún un ní gbààyè nínú àríjì rẹ̀ yẹnni pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kí àríjì rẹ̀ pọ̀ nítorí ní kéèyàn máa ń ṣe kí ọlọ́run fi máa ń rọ ìyàn lọ́rọ̀ òun náà ní kéèyàn sọkùn ẹbí pọ̀ sísọkùn ẹbí pọ̀ ń bẹnu àtibá àrè ń bẹnu àtibá àrè gẹ́gẹ́ bí a fún wa ní ìrònú àdéhì wọ́n àyùn sàlẹ̀ wò fi àtẹ̀rìhì. ينفع له أن يؤخر له في أثره ipe kí a kí a lọ kí a lọ ìlàpá rẹ̀ lára kí a lọ ìlàpá rẹ̀ lára ẹni pé ìlọ ìlàpá yẹn lára ó lè ṣẹlẹ̀ látàrí pé ó ní làpá ẹ ń ṣẹlẹ̀ látàrí pé ìtòkùn ẹbí kan yẹn àwa lọ ìlàpá rẹ̀ lára a lè lọ ìlàpá rẹ̀ lára látàrí pé kí ẹ̀mí rẹ̀ kù nítorí pé kí ìlàpá yẹn tó ṣe nílé kí ìlàpá yẹn tó tó kó lè máa kó lè máa bẹ. a sì lè lọ ìlàpá rẹ̀ lára látàrí pé agbẹ̀mí rẹ̀ ṣùgbọ́n àjẹ́ kí nǹkan tó ṣe kó ṣe nílé àjẹ́ kí nǹkan tó ṣe kó parẹ́. lẹ́bí àwọn àlàyé méjèèjì bí àwọn olùmọ̀ṣe síwájú ìpè mọ̀tọ́jẹ́ pé mathematically àti kún àti nọ́mbà kúrò rẹ̀ àbí kó sì jẹ́ sí pé rárá kì í ti pé a fi nọ́mbà tó pọ́n lórí rẹ̀ ni rárá ọ̀wọ́ ìtọ́rọ̀ ọkùn yẹn náà ni ṣùgbọ́n lọ́wọ́ wa fi àlùbáríkà yóò wá dàbí pé ah, ṣé àwọn eléyìí wá lò tó three years years láyé ni wọn ò sì lò ju sixty sixty seventy eighty náà ṣùgbọ́n nǹkan tí wọ́n fi fifty sixty seventy eighty yẹn ní tí wọ́n fi gbé ṣe yóò bẹ̀rẹ̀ dàbí ìgbà tí èèyàn bá lo five um, years láyé. nítorí àti àwọn ọ̀sán ní gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kí yà àríkì rẹ̀ púpọ̀ kó báyìí tó sì fẹ́ kí á lọ ìlàpá rẹ̀ lára kí ó ṣe kiri fàlìyàtìl rahimahu fàlìyàtìl rahimahu kí ní tọ̀hún kó yà ṣe kiri kó yà sókun ẹbí rẹ̀ pọ̀ kí ní tọ̀hún kó yà sókun ẹbí rẹ̀ pọ̀. من حدثنا ابراهيم بن المنذر قال حدثنا محمد بن معن قال حدثني أبي عن سعيد ابن أبي سعيد المقبوري عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سره أن يبسط له في رزقه وأن ينسأ له في أثره فليصل رحمه حديثي جذبي حديثي في وسواجره هنا علمه مثلا من gbogbo ẹnikẹ́ni tí yóò bá dùn nínú ètò síwájú ànábì ní gbogbo ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí ìdíbà ànábì ní gbogbo ẹnikẹ́ni tí yóò bá dùn nínú pé kí wọ́n fún un ní kún ṣe ìgbàláàyè fún nínú àrùsìkì rẹ̀ yẹn pé kí àrùsìkì rẹ̀ pọ̀ kí wọ́n lọ lára nínú ìlàpá rẹ̀ fàlíyásíl rahimahu báàbùn man rahimahu ahabbahu أحبه أهله أحبه أهله إليه uh, by necessary implication gbogbo ẹnikẹ́ni tí ó bá sokun ẹbí rẹ̀ pọ̀ àwọn ẹbí rẹ̀ wọ́n ò ṣe kíni wọ́n ò nífẹ̀ẹ́ àwọn ẹbí rẹ̀ wọ́n ò ṣe kíni wọ́n ò nífẹ̀ẹ́ wọ́n ni حدثنا محمد بن كثير قال أخبرنا سفيان عن أبي إسحاق عن مغراء عن ابن عمر قال من اتقى ربه wọ́n látọ̀dọ̀ Umar mawquf látọ̀dọ̀ Umar látọ̀dọ̀ ah, Abdullah ibn Umar wọ́n lọ sọ wípé man ittaqa rabbahu gbogbo ẹni jẹ́ni tó bá páyà ọlọ́wọ́n ọba rẹ̀ wa wasala rahimahu tí ó sì so okùn ẹbí rẹ̀ pọ̀ nusi'a fi ajalihi nusi'a fi ajalihi wọ́n lọ lára nínú ajali rẹ̀ ẹgbẹ́ nínú àsìkò rẹ̀ yóò ní ìlọ́lára. وقري ماله بكنا دوكي عليه دوكي عليه وسجري دوكي عليه وقو وأحبه الله بكنا أوان أراري أوان بيري مون نفيري بليه آه، أرى عبد الله بن عمر رضي الله تعالى عنه وأرضاه حدثنا أبو نعيم قال حدثنا يونس ابن أبي إسحاق قال حدثني مغراء حدثني مغراء أبو مخارق هو العبد قال ابن عمر هني من اتقى ربه ووصل رحمه أنسئ له في عمره وفري ماله وأبه الهو إلينا حديثي الذي دوامي سبيل حديثي أكتوا جلسة عبد الله وما عمر نسأل ذو بني كان يتبقى يولون وبارك tí ó sì sokùn ẹbí rẹ̀ pọ̀ wọn ò lọ lára nínú ọjọ́ orí rẹ̀ dúkìá rẹ̀ ó sì pọ̀ bákan náà ní àwọn ẹbí rẹ̀ wọn ò ṣe ni wọn ò ní wọn ò nífẹ̀ẹ́ rẹ̀ ní ìjókòó tí ó síwájú a ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé nípa báwo ni a ṣe sokùn ẹbí pọ̀ ní pípé wọ́n wọ́n wọ́n ń rí lára rẹ kọ́lọ̀ ń kú àṣírí rẹ ṣùgbọ́n ìsopọ̀ ẹbí tó ń sopọ̀ kò ju pé o kàn bẹ́ẹ̀ fi pípé pa wọ́n mi pípé náà lè sá àti kíkí wọ́n sì ní bùkátà sí ìrànlọ́wọ́ rẹ ẹbí rẹ sì ni wọ́n àwọn ni wọ́n fi lẹ́tọ̀ọ́ sí jùlọ kó o ṣe gini kó o ṣe dáadáa sí àwọn ni awúlẹ̀ náà lè fọ́sùn ní sọ̀rọ̀ bàtì àwọn náà ni àwọn dání àwọn làwọn ẹbí rẹ ló bá ní nínú hadithi tó gbajúmọ̀ yẹn tí sàhábí nígbà tó lọ́wọ́ bá sọ àyà yẹn kalẹ̀ lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun pé ẹ ní kí ìdógóńgó nínú títẹ̀lé ọlọ́run títí tẹ́ẹ̀dì kékeré títí tẹ́ẹ̀dì ná nínú jẹ́ nífẹ̀ẹ́ sí nǹkan yìí aṣọ yìí ó wù yìí ẹ ṣe ń lòdì fún látàrí òun ti kó wù yìí yẹn ẹ wà fi ẹ wà fi ẹ wà ṣe ìfapò rẹ ẹ fi tọ rẹ nítorí pé àwọn olùrè ni ọlọ́run ọba ọ̀kan náà wọn sáré nígbà tó kọ́ ilé wọn ní òun ló ní oko kan nínú Madina tó ń sẹ́ni bayọ̀rọ̀ ha wọn ní ó bá bá Ànábì Muhammad sallallahu alaihi wa sallam wọn ní ilé òjíṣẹ́ ọlọ́run ọba mo gbọ́ àyà tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ wọn nítorí náà mò ń fi ọ́ ṣe ẹlẹ́rìí wípé bayọ̀rọ̀ ha tí gbogbo olú Madina wọn máa fi oko náà fi àpèjúwe ó ní mo fi ọ́ ṣe ẹlẹ́rìí wípé bayọ̀rọ̀ ha ó ti di fi sabilillah ó ti ti gbọ́ lọ́wọ́ àtòjíṣẹ́ rẹ̀ kílẹ̀ mẹ́rin mi sallallahu alaihi wasallam ó ní ij'alha fil aqrabin subhanallah ẹ wo ìṣẹ̀rí ọ̀rọ̀ ó ní lọ pin láàrin àwọn ẹbí rẹ̀ sallallahu alaihi wasallam ẹlẹ́lómi ọlọ́wọ́ bá fi rí rẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń lára rẹ̀ àwọn náà làwọn aráàta àwọn ará àta pé yóò máa brad pé àwọn èèyàn mélòó ni mo ti sọ di mílíọ̀nìà ṣùgbọ́n àbúrò bàbá rẹ̀ kò rásọ gidi wọ̀ àwọn ọmọ àwọn ọmọ ẹ̀gbọ́n àwọn ọmọ àbúrò wọn ò lílè wé lọ ọlọ́run ti bò ọlọ́run ti gbà sí yìí ọlọ́run gbà sí rí ẹbí wa èyí irú ìdébí ó tako Islam ó tako Islam so ilé ìlú bàtà àwọn olùmọ̀ ẹni ìta ń pè ní sílẹ̀tò rọ́ọ̀lì kí lẹ́sẹ̀ pé àtẹ̀yìnwó àtẹ̀yìnwó àtẹ̀yìnwó àtẹ̀yìnwó náà ni tí bùkátà àwọn bá dé tá a sì lágbára àti ṣe kí ni àti bí àbùkátà wọn ká bí àbùkátà wọn ká bẹ̀wò wọn ká wo kí làwọn nǹkan tí wọ́n ní bùkátà sí tó wà ní kápá wa ká ṣe kí ni ká ṣe fún wọn kì í ṣe pé kò má lórí pé àkàlọ́ kíyàn apẹ̀yìndà kò má lórí bẹ́ẹ̀ ìtumọ̀ fílà òun náà ní wípé ká ṣe àmójútó àwọn ẹbí wa nítorí pé ulul arhami ba'duhum awla bi ba'd fi kitabillah àwọn ẹbí àwọn ni wọ́n fi lẹ́tọ̀ọ́ síra wọn jù lọ nínú tírà ọ̀rọ̀ yẹni ló bá tá a fi rìsíríkì ogún gan sáàárín wọn fíjìmọ̀ tí ń bẹnu bá rìsíríkì ogún sí àárín wọn yẹn nítorí ìrere kí ọlọ́wà kí ó má ṣàì ṣe ṣíṣo okùn ẹbí pọ̀ kó má ṣàì ṣe onírọ̀rùn fún wa. a ó dúró báyìí ní ìlànà ìtàbàrọ̀kọ̀ tààrà tọ́lọ̀ bá sọ ju ìjókòó tí ó ń bọ̀rọ̀ a ó bẹ̀rẹ̀ pẹ̀lú babun birrul aqrab fal aqrab náà. نعم فيكم بقى في بين بإذن الله تبارك وتعالى aw fi zokonan fi bai bomo jawi to shi dai rungo ron a cikin nan Muhammad sallallahu ta'ala alaihi wa alihi wa sallam kila ba ki samani ya san wiwi a ti gbo e to ku dai ka ta kira ba ki o shi amma tukuro fu gbo wa hada subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu